kọ́ríntì kejì orí kẹjọ. ẹ̀yin ará a fẹ́ kí ẹ mọ ohun tí oore ọ̀fẹ́ ọlọ́run ti ṣe láàrin àwọn ìjọ macedonia wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìdánwò nípa ìpọ́njú síbẹ̀ wọ́n ní ayọ̀ púpọ̀ wọ́n ṣe aláìní púpọ̀ síbẹ̀ wọ́n lawọ́ gan-an. nítorí mo jẹ́rìí pé wọ́n sa ipá wọn wọ́n tilẹ̀ ṣe tayọ agbára wọn tìfẹ́tìfẹ́ ni wọ́n fi ṣe é ọ̀pọ̀ ọ̀rọ̀ ìwúrí ni wọ́n fi bẹ̀ wá pé kí á jẹ́ kí àwọn náà lọ́wọ́ nínú iṣẹ́ oore ọ̀fẹ́ yìí fún àwọn onígbàgbọ́ wọ́n tilẹ̀ ṣe ju bí a ti lérò lọ nítorí pé ara wọn pàápàá ni wọ́n kọ́ gbé bùn wa tí wọ́n sì yọ̀ǹda fún Ọlọ́run nípa ìfẹ́ rẹ̀. ìdí nìyí tí a fi gba Títù níyànjú pé nígbà tí ó jẹ́ pé òun ni ó bẹ̀rẹ̀ iṣẹ́ oore ọ̀fẹ́ yìí láàrin yín kí ó kúkú ṣe é parí gbogbo nǹkan wọ̀nyí ni ẹ tí ẹ sì ní lọ́pọ̀lọpọ̀ ìgbàgbọ́ ọ̀rọ̀ sísọ ìmọ̀ àti ìtara ní ọ̀nà gbogbo bẹ́ẹ̀ náà ni ìfẹ́ tí ẹ ní sí wa a fẹ́ kí ìtara yín túbọ̀ pọ̀ sí i nípa ṣíṣe iṣẹ́ ìfẹ́ pẹ̀lú n kò pa èyí láṣẹ mo fi àpẹẹrẹ ìtara àwọn ẹlòmíràn síwájú yín láti fi dán yín wò ni bóyá ẹ ní ìfẹ́ tòótọ́ tàbí ẹ kò ní nítorí ẹ mọ oore ọ̀fẹ́ olúwa wa jésù kristi pé nítorí tiwa òun tí ó jẹ́ ọlọ́rọ̀ di aláìní kí ẹ lè di ọlọ́rọ̀ nípa àìní tirẹ̀ èrò mi lórí ọ̀rọ̀ yìí ni pé ohun tí ó dára jùlọ fún yín ni nígbà tí kì í ti ṣe pé ẹ ti ń ṣe é nìkan ni ṣùgbọ́n tìfẹ́tìfẹ́ ni ẹ ti fi ń ṣe é láti ọdún tí ó kọjá. ó tó àkókò wàyí ẹ ṣe é parí irú ìtara tí ẹ fẹ́ fi ṣe é ni kí ẹ fi parí rẹ̀ kí ẹ ṣe gẹ́gẹ́ bí ẹ ti ní tó bí ìfẹ́ láti mú ọrẹ wá bá wa ọlọ́run gba ohun tí ènìyàn bá mú wá ọlọ́run kò béèrè ohun tí ènìyàn kò ní kì í ṣe pé kí àwọn ẹlòmíràn má ṣe nǹkan kan kí ó jẹ́ pé ẹ̀yin nìkan ni ọrùn yóò wọ̀ ṣùgbọ́n ọ̀ràn kí ẹ jọ pín in ṣe ní dọ́gbandọ́gba ni ní àkókò yìí ọ̀pọ̀ tí ẹ ní yóò mú kí ẹ lè pèsè fún àìní àwọn tí ẹ ń ràn lọ́wọ́ ní ọjọ́ iwájú ọ̀pọ̀ tí àwọn náà bá ní yóò mú kí wọ́n lè pèsè fún àìní yín ọ̀rọ̀ ojúsàájú kò ní sí níbẹ̀ gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ ẹni tí ó kó ọ̀pọ̀ kò ní jù ẹni tí ó kó díẹ̀ kò ṣe aláìní tó. ọpẹ́ ni fún ọlọ́run tí ó fi irú ìtara kan náà tí mo ní sí ọkàn títù nítorí nígbà tí a sọ pé kí ó wá sọ́dọ̀ yín pẹ̀lú ayọ̀ ni ó fi gbà láti wá òun fúnra rẹ̀ tilẹ̀ ní àníyàn láti wá sọ́dọ̀ yín tẹ́lẹ̀. a arákùnrin tí ó lókìkí nínú gbogbo àwọn ìjọ nítorí iṣẹ́ rẹ̀ nípa ìyìn rere pé kí ó bá a wá kì í ṣe pé ó lókìkí nìkan ni ṣùgbọ́n òun ni ẹni tí gbogbo àwọn ìjọ yàn pé kí ó máa bá wa kiri nípa iṣẹ́ oore ọ̀fẹ́ tí à ń ṣe fún ògo olúwa àti láti fi ìtara wa hàn. à ń ṣe èyí kí ẹnikẹ́ni má bàa rí nǹkan wí sí wa nípa ọ̀nà tí à ń gbà ṣe ètò ti ẹ̀bùn yìí nítorí ète wa dára lójú Olúwa ó sì dára lójú àwọn ènìyàn pẹ̀lú a arákùnrin wa tí a ti dánwò ní oríṣiríṣi ọ̀nà ní ti ìtara rẹ̀ pé kí ó bá wọn wá ní ìsinsìnyí ó túbọ̀ ní ìtara púpọ̀ nítorí ó gbẹ́kẹ̀lé yín púpọ̀ ní ti Títù ẹlẹgbẹ́ mi àti alábàáṣiṣẹ́ mi nínú ohun tí ó kàn yín ní ti àwọn arákùnrin wa òjíṣẹ́ àwọn ìjọ ni wọ́n ògo Kristi sì ni wọ́n nítorí náà ẹ fi ìfẹ́ yín hàn sí wọn ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé òtítọ́ ni àwọn nǹkan tí a sọ fún wọn tí a sì fi ọwọ́ rẹ̀ sọ̀yà nípa yín ẹ jẹ́ kí ó hàn sí gbogbo àwọn ìjọ bẹ́ẹ̀.